Just leave, leave, leave. Now you don't let me ever see you in this house. Dádì ṣé ilé fẹ́ jà fáwọn òṣàbí jìnnà àbí kí ló lè tó báyìí sìn? Ṣé èmi ni wọ́n bá ń bẹ̀rù? Èmi ló máa wí. Ẹ fọ́kẹ́dé létí. Ọmọ ṣẹ̀ṣẹ̀ láyé wọ́n gbọ́ lọ́rùn. Ó jẹ ìyà láyé. Àwọn ará ọ̀hún ó sì bọ̀ káàánú. Nígbà wo bá ṣẹ̀ṣẹ̀ dáadáa tán wọ́n fi kú òjijì dán ọlọ́lá. ah bàbá àrọ́rà o ẹ má jẹ́ kí ilé ọlá wò. ilé ọlá tó ti wó tán tí mo wò yìí àbó ògidì ń sọ̀kò yìí. òní ìṣọjọ́ ọ̀rọ̀ fún ìdí èyí mi ò ní sọ̀rọ̀ púpọ̀. dádì ẹ dìde dádì ẹ má dọ̀bálẹ̀ dádì ẹ má dọ̀bálẹ̀ mi tó gbàgbà dọ̀bálẹ̀ yín àfijú ọmọ ni yín tí gbàdọ̀bálẹ̀ bàbá. dákùnkùn orí jẹ́gun kẹ́yìn. dadi ṣeré mi mọ́ kẹ́hìndé mi ò lọ anywhere ẹ mọ nǹkan tí ẹ mọ nǹkan tó ń ṣe yín o ṣé èmi lọ fẹ́ dá sí ẹ sí arán àbí ẹ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ mú mi tòṣì lẹ́ẹ̀kan sí ah, mi ò ní gbà fún yín wọ́n gbogbo yín pátápátá ń pa. o dẹ̀ ní sóríire báwọn ọ̀rọ̀ tó kọ́. àṣẹ ọwọ́ bẹ́ẹ̀ lè yan. ẹjọ. ìkórìtà tá a wà yìí òun ni wọ́n ń pè ní àgbò burú ni ìlú wa ìjẹ́ ní gbogbo agbègbè wọ́n fẹ́ ṣe ìkìlọ̀ ilé kílé tí kẹ́hìndé bá wọ̀ tí wọ́n bá fún un ní omi mu lásán ilé náà lùkúlùkù ajá wọn. Ah! àwọn mi sún fún wọn dúró síbí. ẹ ṣáà rọra ẹ rọra bí òròmọdì etí ẹ kò bá tiẹ̀ máa wò di ṣé bí wọ́n mọ̀ pé kú ni àṣà jẹ́ ọ̀dájú ẹyẹ tí ń yè fún ẹlẹgbẹ́ rẹ̀ lórí òfurufú. níwájú ẹ̀mí ojú iná èmi àlọ́ tún sùn jàǹdà eré ọdẹ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀ dáná sun kó jẹ́rẹ̀ wẹ̀wù